lápọ̀nlé mò ń fún ọ lápọ̀nlé ni tí ọmọ bá ti máa ń fún ọ lápọ̀nlé tó ọba ti jókòó sórí àpọ̀nlé tí bá kàn lábùkù ò ní láìka rẹ̀ mọ́ láyé torí pé Ọlọ́run ló fún ẹni tí bá fi ẹnu mi kàn lábùkù kò ní jẹ́ nǹkan wájú ọlọ́run torí pé ọlọ́run rínú mi pé èmi ń ṣe tinútinú mi ni lórí mò ń ṣiṣẹ́ yorùbá yẹn tinútinú mi kì í ṣe pé mo wó kan bẹ̀ mi ń wá kankan bẹ̀ ju pé orúkọ mi wà nù wé tán àwọn tí wọ́n ń pera wọn pé àwọn alágbára yìí àwọn làwọn lóògùn àwọn làwọn alágbára àwọn lè jà yìí àwọn ń ṣe torí owó ni gbogbo ẹni mo fi sọ gbogbo wọn ti gbowó gbowó gbowó náà àwọn ò lè bọ́ta kí wọ́n sọ pé tí bá gbowó lọ́wọ́ ẹnìkan àwa lẹ́fídẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́wọ́ tó ń fi ń gbowó kiri èmi ò ní dàgbọ́ ẹnì kankan so ọbẹ̀ tà kẹlẹ̀ kan sùn kan ronú ara kan mọ̀ ọ̀rọ̀ kan fẹ́ sọ jáde ọ̀rọ̀ tó máa sọ jáde sórí íńtánẹ́ẹ̀tì kan mọ̀ ẹntatẹ́nà ni mí èmi lọ́lọ́run fún bí mo ṣe ẹntatẹ́nà arúgbó tí mo ẹntatẹ́nà àgbàlagbà yẹn. ẹntatẹ́nà mi yẹn òun ni màá fi gba yorùbá kò lọ́wọ́ no going back ni àwa ti àwa lọ́lọ́run fún. òfin lórí kí n máa rẹ ṣe ń ṣe tó yà á ni wáyé tá à ń pariwo yìí ariwo àgbá òfìfo wà yẹn sẹ́ òun làwọn òfin gbé yorùbá nílẹ̀ lérí báyìí. ìṣọ̀kan ọmọ ọ̀dọ́ àti. àwa lè sọ̀rọ̀ bá a ṣe ń sọ tá à ń pariwo àgbọn òfìfo yẹn káwọn náà bọ́ tàrú ẹ̀ káwọn náà tíra ẹ̀ torí pé tí wọ́n bá tíra ẹ̀ owó tí wọ́n àwọn àwọn ará bí olóṣèlú ti fi ti gbé fún wọn tẹ́lẹ̀ wọ́n béèrè lọ wọn ariwo àgbọn òfìfo tá à ń pa káàkiri yìí táwọn bá ṣerú ẹ̀ ìjọba ó béèrè owó tó ti fún wọn tí wọ́n ti gbà káàkiri lọ́wọ́ wọn wọn ò gbọ́ bẹ́ẹ̀ kan sọ àwa lẹ́nu àti sọ wọ́n ti jẹ́ dòdò wọn gbọ́dọ̀ sọ. gbogbo ariwo tó ń pa yẹn wọ́n kàn lásán ẹgbẹ́ ni wọ́n fi ń sọ gbogbo bá a ṣe ṣe láti kiri gbogbo ilẹ̀ Yorùbá kiri yẹn báwọn rẹ̀ dán rẹ̀ ariwo àgbà òfìfo ọlọ́run tó ní wá tó ní mi tó lẹ̀mí mi lọ́dọ̀ ọmọ pé ariwo mi yẹn àgbà òfìfo yẹn ọmọ gbé Yorùbá délẹ̀ lérí ebi ebi ebi tẹ́lẹ̀ ebi ebi ni sọsọ ni gbogbo wọn náà fẹ́ àwọn asọpọ afọ Yorùbá nìsan torí pé Yorùbá nìsan lọ́lọ́run fẹ́ òun lẹlẹ fẹ́ àwọn ọdẹ ní bọ àwọn amáṣe wà yìí àwọn ò ní ra màálù síbi kankan láti fi bọ ẹnì kankan àwa máa bọ ọlọ́run tó ní wa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa ọlọ́run tó ní wa mọ̀ wá orí wa wọn ló sì rán wa jáde tó padà lẹ́yìn wa ó sì ti gbọ́ ọlọ́run tó ní wa yẹn ó ti gbọ́ ohun tá a wí àwọn oníkà ti bọ ẹnì kankan torí pé iṣẹ́ tá à ń ṣe yìí mùsùlùmí lọ́pọ̀ rẹpẹtẹ yìí àwọn kristian pọ̀ rẹpẹtẹ táà ní kí mùsùlùmí mọ́ lọ ṣe tutù ni táà kí wòlíì mọ́ lọ pẹ́ bọ́ ni àjọ pé ọlọ́run papọ̀ ni torí pé ọlọ́run ló lẹ́bọ lónìí gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run táwa ń pè yẹn sẹ́ òun ni ó ti àwa lẹ́yìn délẹ̀ lérí táwa. ìṣọ̀kan ọmọ Odua TV. tí ń ronú kú sí wa tí ń ronú pé ká yóò kí wọ́n mú wa kíjọba mu wa lọ́rùn tá à ń ṣe yìí àwọn ni a yóò mú. ẹni tó bá ní kíjọba mu wa níjọba mú. ìjọba ò ní mú àwa ìjọba Nàìjíríà mọ̀ pé àwa ń béèrè right. àdèjẹjẹkújẹ lọ́dọ̀ àwọn àwọn ò tó bẹ́ẹ̀ àwọn ọmọ dọ́gbọ́n ọ̀rọ̀ tá a bá sọ làwọn ọmọ fọ́lò fọ́lò fọ́lò làwọn ọmọ ṣe. gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ pé ànígbàlẹ̀ Yorùbá tó tinú bá ń bí ẹni tinú bá ń bí tí ọgbàfẹ́ ń tọ́lọ́run fún tọ́bálà ànígbàlẹ̀ Yorùbá ní sẹ́yìn iṣẹ́ àgbàlẹ̀ yẹn. gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ ìjọ ìgbàlẹ̀ yẹn bá a ṣe wà yìí ẹ̀ńtàtẹ́nà là wa kí ni wá ẹ̀ńtàtẹ́nà a ẹ̀ńtàtẹ́nà ọmọ Yorùbá ẹgbẹ́ wa láti sí wọn létí àwọn ọ̀dẹ̀gbẹ́ olóò olóṣèlú kankan gbogbo ẹnu mo fi ń sọ olóṣèlú ìdẹ̀gbà kọ́ńtà lọ́wọ́ olóṣèlú kankan olóṣèlú ti máa gba kọ́ńtàtì lọ́wọ́ ẹ̀rí tí ó bá sọ jáde kò ní jèrè ọmọ tó bí ọgbà kọ́ńtàtì lọ́wọ́ olóṣèlú kankan gbogbo ẹnu mo fi ń sọ ó ń sọ pẹ̀lú gbogbo ẹnu mi bẹ́ẹ̀ mi ò gba kọ́ńtà lọ́wọ́ olóṣèlú kankan mi ò dẹ̀ pé olóṣèlú kankan tẹ̀ pé kí n lọ kẹlẹ̀ kú yẹn tàbí kí n kọ́mọ́tò lọ bá nípa ẹ̀ fún mi lọ́wọ́ kò ṣẹlẹ̀ rí ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ láyé láti bìrẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ táwọn jọ ń ṣe wàhálà yìí dẹ̀ ní sọ pé kẹ́ni kankan dáwọ́ fún mi pé ẹ̀yin tàbí mo pẹ́ nìkan kọ́kọ́ bá yẹ torí pé ohun tí mò ń ṣe ohun tí mò ń ṣe ń bí ọlọ́run ló ní wa òun lọ́rẹ́ wa àdẹ̀ ní ṣẹbọ sí olúwa jésù ní ngbà tí ìwọ bá ń gbàdúrà ó ní má jẹ́ kí ẹni tó ń bẹnu yàrá ń bí kọ́mọ tó ń ṣe ń bí ó ní bàbá rẹ̀ tọ́mọ tó ń fẹ́ ní kọ̀kọ̀ ó ní ó sì fọ́ ní òun ni bàbá wa ó dẹ̀ mọ tá a fẹ́ ní kọ̀kọ̀ ó dẹ̀ mọ pé tá a fẹ́ ní kọ̀kọ̀ ní Yorùbá ọlọ́run tó ni wá mọ̀ pé ohun tá a fẹ́ ní kọ̀kọ̀ ní Yorùbá ti ṣe fún wa gbogbo wọn náà tẹ́lẹ̀ tẹ́rù ń bà ẹ̀rọ ti ń jáde àwa ẹ̀ńtátẹ́nẹ̀ yẹn lọ́lọ́run dẹ̀ lò báwọn náà fi sọ̀rọ̀ àwa ẹ̀ńtátẹ́nẹ̀ yìí lọ́lọ́run lò báwọn fi sọ̀rọ̀ ọmọ Yorùbá ni mí mọ̀dẹ̀mọ̀rọ̀ gbọ́ ọ̀dẹ̀ yé mi ẹni tí ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ni kò sọ̀ra láti sọ̀rọ̀ sí mi ọtí ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ àgbàlagbà tí ọba bẹ̀rù àti sọ̀rọ̀ sọmọdé ọmọdé lòdì sọ̀rọ̀ sí fún ọ wípé àgbàlagbà ni ẹ o à ń pọn ọ lé ni mo máa ní tí mo jù lọ mo máa tí mo jù lọ ọlọ́kẹ́ ọlọ́kẹ́ dá ọlọ́mọ Yorùbá tó nírẹ̀lẹ̀ pé ká pọ́n yẹ̀lé amẹni tó jù wá lọ amẹni tá a jù lọ wọ́tá bá gbà pọ́nlé fún ọ pé àgbàlagbà ni ẹ dúró nípò àgbà yẹn gbogbo ọ̀rọ̀ tẹ bá fẹ́ sọ lé nìṣẹ́ kí n fi gbéra mi ga kí n fi pàtàkì ara mi àwa ni ọlọ́run fún kódà kó jẹ́ pé àná ni mo bẹ̀rẹ̀ tẹ́ ti bẹ̀rẹ̀ láti bí ọ́ndẹ́ yìí ìbà fọlọ́n tó nemi ìbà fún gbogbo àwọn àgbàlagbà ìbà fún bàbá wa ọlábànjí abẹ baba wa adébànjí abẹ bànjí akíntóye ìbà fún bàbá wa pòfẹsọ Ayọ. adébànjọ àwọn bàbá dáadáa nìyẹn kọmọdé ìbà fún gbogbo ọba tí ń bẹ́ńlẹ̀ yorùbá pátápátá ìbà ṣẹ orí pé àṣìbá wọn tí a bá fi tiwọn ṣe nǹkan tá à ń ṣe kò ní ṣe kò ní ṣe déédéé a dẹ̀ rí pé mo rí pé gbogbo àwọn bàbá yìí láti gbà tí wọ́n ti rí i pé wọ́n ti bí mi pé Sunday kìlọ̀ fẹ́ gan-an hmm. wọ́n sọ pé Yorùbá nìṣẹ́ gbogbo wọn ti dìde lórí Yorùbá nìṣẹ́ pátápátá hmm. ìwọ́n tó bá jókòó nu yàrá tó ń ké àgbà mi lé mi. ẹni rò pé ẹni tó òun lómi inú yẹn ó ṣe fíìmù ni ó ṣe fíìmù àgbà tiwa gẹ́ lómi inú tuntun wọn lọ kí tí àgbà tiwa tágbà tiwọn náà tí àgbà tiwa àgbà tiwọn tó lómi inú yẹn tó ń rìn dì yẹn tó ń ṣe tọ́jú náà yẹn wọ́n gbé àgbà àwọn yẹn kọ́ mọ̀ bínú tiwa onígbà ò bínú wọn táwọn náà àjọ ń ṣe pọ̀ náà ni táwọn náà gbé àgbà omi wọn yẹn kọ́ gbé bó síta wọ́n dúró bá ṣe ń dúró yẹn àwọn ọmọ ìtọ́lọ̀ ń fún. ó jura wọn ọ̀gá àgbà